وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú dánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nù tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́wọ́ba kí ó yọ́nú sí ní ọ̀sẹ̀ tó kọjá adúró lórí hadith jabir radiyallahu anhu léèkì ó sọ pé ànábì sallallahu alaihi wasallam ó sì dájọ́ lórí pé gbogbo ẹnìkan tó bá fún yẹn lẹ́bùn yálà ilé ló fún pé àbí nǹkan kan ló fún lò wọ́n á fi ọ̀rọ̀ mọ́ ikú ẹ̀ ní ẹ̀yìn ìgbà tó ń tọ̀wọ́n bá kú tán títí ẹ̀ ní àtàwọn tí wọ́n jogún rẹ̀ so àdìsí yẹn láta ní ìgbẹ̀yìn ó kù àlàyé lórí àdìsí náà àkọ́kọ́ ni pé ìfúnni ní nǹkan lò àbí ìyánilélégbé tí a fi rọ̀ mọ́ ikú ẹni tí a fún ó pé sí oríṣi alákọ̀ọ́kọ́ ní ẹni pé kí ẹni tó fún yẹn ní nǹkan kó sọ pé mo fún ọ ní ilé ìkọ́ ọmọ àgbébẹ̀ títí tó fi kú lẹ́yìn náà àwọn tí tún jẹ́ olùdókùn rẹ̀ náà fún ọmọ kọ̀ntínú àti máa lò lọ èyí ni pé mo ti gún ọ ní pátápátá eléyìí kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ẹni tí ó fún ní nǹkan náà ó ti fi hàn yín pé òun fún pátápátá ni tí ó máa kó máa lò lọ títí àtàwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn rẹ̀ náà sọ kò sí aburú nù ẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán àwọn ọmọ rẹ̀ lè jogún ilé tí wọ́n bọ̀ gbé súra ẹlẹ́ẹ̀kejì ó ní kí ó ń tọ̀hún kó kà sọ wípé ó fún ọ nílé yìí ipe máa gbé bẹ̀ títí ọjọ́ ayé rẹ̀ máa gbélé títí ọjọ́ ayé rẹ̀ àwọn jòmbó wọn ni lẹ́yìn ìgbà tí ẹni tí a fún ní ilé yẹn tó bá kú tán ilé rẹ̀ ní ilé àwọn tó jogún ẹ̀ náà ni torí àdéhùn tí a gbèsè àkàtàn sìn bákan náà ilé yìí ló ṣe yege pẹ̀lú fáídà ohun tí anẹ́bísà àfẹ́lẹ̀ tó sọ sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ó ń tàn kó ṣe mẹ́jẹ̀mú wípé ilé yìí ó mọ gbébẹ̀ títí lópin ìgbà tó bá ti wà láyé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó bá kú tán o ń gbà lè ní padà torí pé ìṣògùn ìrẹ lórí bẹ́ẹ̀ ni wọ́n sì jọ ṣe àdéhùn wọ́n ní eléyìí ni àwọn olùmọ̀ tí wọ́n ṣe ìyapa ẹnu lórí ẹ̀ Imam Malik àti Dawud Al-Zahiri lọ lórí pé kò sábúrú lórí irú ẹ̀bùn báyìí kí n sọ pé máa gbélé títí ọjọ́ ayé rẹ̀ ṣùgbọ́n tó o bá kú tán wọ́n ní ilé ìgbàni tí sheikh islam ìgbẹ̀tẹ̀ níyà tó náà tẹ̀wọ̀n àti ìgbọ̀n ọ̀fẹ́ yìí ẹ̀rí wọn ni pé al-muslimun ala shuruti ni pé mùsùlùmí wọ́n bẹ lórí májẹ̀mú tó wọ́n jọ láàrin ara rẹ̀ ẹ̀ta wọn afá mi wọ́n ní májẹ̀mú tó wọ́n ṣe yìí májẹ̀mú tó ti bàjẹ́ ni kò padà sórí tó ti fún yàn mọ́ lópin ìgbà tó ti fi ràn bọ̀rọ̀ mọ́ ìgbésí ayé lópin ìgbà tí bá ti ń bẹ lábẹ́ wọ́n ní torí àdífi jábìl ta kàtàyìn bákan náà ní sọ àtọ́lọ́m sọ pé kúlù shartin laysa fi kitabillah fahuwa batil walau kana mi'atu shart ìgbẹ́ gbogbo májẹ̀mú tí ò bá ti bá tírà ọlọ́run ọba mu májẹ̀mú tó bàjẹ́ ni kódà kọjá ọgọ́rùn-ún ni so eléyìí fi hàn pé májèmú tí wọ́n ṣe yẹn lópin ìgbà tí ò bá ti bá ṣẹ̀ríà Islam mu torí àlejò àtàlà ń kọ̀ fún yàn láti máa bùyàn lẹ́bùn láti sọ wípé títí ọjọ́ ayé rẹ̀ is better kọ́ ẹ pé yóò ní ìgbà kan pàtó ilé nì máa gbé fọdún mẹ́wàá gbígbà náà ọlọ́run ti tètè náà fún un so tó bá ti wá fọdún mẹ́wàá ní ìṣètò ọba gbalẹ̀ ẹ̀ padà kò sábòrò ńlẹ̀ torí pé kò gbé olẹ́bùn tán ọkà ìyàgbé ni ṣùgbọ́n lópin ìgbà tó bá ti rọ̀ mọ́ ìgbésí ayé ẹ̀ wọ́n ní májẹ̀mú tó ṣe yẹn májẹ̀mú tó bàjẹ́ ni kódà bọ́jẹ́ pé májẹ̀mú ọgọ́rùn-ún torí pé àlẹ́sà sálà ti sọ pé gbogbo májẹ̀mú tí ọba ti sínú tíra ọlọ́run májẹ̀mú tó bàjẹ́ ni ní èyí tó sì jẹ́ pé eléyìí gangan ni ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n bó tilẹ̀ jẹ́ pé sheikh islam tẹ tọ̀hún náà bẹ̀ tó ìyẹn ò ló ṣe tí a lè a lè mú ní pàtàkì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ni wọ́n tẹ ilé ìbáyìí náà. bákan náà wọ́n ní kí irú ìbúnilẹ́bùn báyìí kó tó di pé yóò jẹ́ níta bó ṣe ń fẹ́ yóò jẹ́ pé ẹni ó fún yẹn ní títí ẹni kì í ṣàjọ ni for example ilé àjọ ni gẹ́gẹ́ bí ilé ogún ilé ẹbí tí wọ́n wá ló fún yàn kọ́ máa lò títí ju ayé ẹ̀ o ò ní àfẹ́ rẹ̀ torí pé kìí ṣe títí ẹ̀ gangan sòtírú eléyìí bá tẹ̀lé a ní e, ohun tí wọ́n ṣe ní májẹ̀mú bíbàjẹ́ ni torí pé kìí sòun lónìí èyí kan yìí sì fún yàn ní tí o tí ọba ni bákan náà ó láti jẹ́ pé fúnfún ni àti gbígbà ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí títàkárà wípé al-ijab mo fún ọ kọ́ ọ máa gbé bẹ́ẹ̀ láéláé al wípé mo gbà tó fún mi. náà so àdìsí yìí ohun tí ó ṣàǹfààní nínú ẹ̀ gẹ́gẹ́ bí a ti kà ní ọ̀sẹ̀ tó lọ ni pé irú ìfúnnilẹ́kùn wípé mo fún ọ títí ọjọ́ ayé rẹ tó bá ilé ṣẹlẹ̀ àgbà bó tilẹ̀ jẹ́ pé àlẹ́sà àtàlà ní wọn ò gbọdọ̀ ṣe mọ́ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ àgbà torí ìdájọ́ ẹ̀sìn Islam lórí ẹ̀ ni pé ó ti di tẹ̀ntì wọn fún ẹni ó fún yòó tó ní gbà padà mọ́ tó bá ilé gbà padà gẹ́gẹ́ bí ẹni ó padà sórí èébì rẹ̀ ni torí pé ohun tí wọ́n ń ṣe ní jàhílíyà gangan nìyẹn wọ́n máa fi gbogbo ẹ̀bùn tó wá fún wọn wọ́n máa fi rọ̀ mọ́ ẹ̀sẹ̀ ní ó ń tàn yóò wá di pé ẹni àbùlẹ́bùn àrùn sí torí pé kò tètè kú a sì tún fẹ́ ká gba tá a fún padà àbí ẹni wọ́n fún ní nǹkan yóò máa ro kú sí ẹni tó fún un torí pé wọ́n ti fi rọ̀ mọ́ ikú ara wọn yálà ẹni mo bá kọ́kọ́ kú o àbí wọn lọ bá kọ́kọ́ kú o tó alẹ́ ìsàtọ́nà pọ̀ fún ọkọ ọmọ ṣe ru ẹ̀bùn báyìí ṣùgbọ́n gbogbo ẹnìkẹ́ni tá a bá fún lórí ẹ̀bùn báyìí ìdájọ́ ẹ̀sìn Islam lórí ẹ̀ pé títẹ ni a fún ni kódà lẹ́yìn ikú rẹ̀ náà. باب احكام ìdájọ́ àjọgbé ìdájọ́ lórí àjọgbé níbọ̀ جاء عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يمنعن جار جاره أن يغرز خشبة في جداره ثم يقول أبو هريرة ما لي أراكم عنها معرضين والله لأرمين بها بين أكتافكم حديثي أبعلت أضع أبو هريرة الله أباكي ويونسي أن رسول الله صلى الله عليه وسلم قال إذا النبي صلى الله عليه وسلم وصيبه لا يمنعن جار جار àwọn alájọpé méjì kẹ́nìkan wọ́n kọ̀ fún ẹnìkejì àyíyá òrìṣà kọ́ṣà bàtà bíi jìdá ẹ̀rẹ̀ kó fi pákó tó fẹ́ fi rọ ilé rẹ̀ kó fi sórí ìgànnà rẹ̀ tó bá yẹ pé wọ́n gbélé gànnà náà ó ní kí ní ẹ̀sán lè dúró tí ó sì ní í ṣe ìpalára bá ìgànnà ó ń tàn wọ́n kó má ti kọ̀ fún un. agbélé ṣùgbọ́n ẹ̀bọ̀yé ẹni tó bá ní alájọgbé tí ẹni wọ́n ti lọ gbé tó fẹ́ lo ìgànnà rẹ̀ láti fi ṣe nǹkan kan tí ó gbé nǹkan kan lé ó lè má jẹ́ pé torí irúfin ilé rẹ̀ yára torí pé yọ́ọ̀ máa sásọ sí i ó wá fẹ́ fi pákó kan rọ̀ mọ́ ìgànnà rẹ̀ tí ó fi lè ta ọkùn tí ó máa fi sásọ mọ́ wàá sọ pé rárá wọn gbé gbé pé kákó rẹ̀ kúrò ní ìgànnà rẹ̀ ẹ̀yìn sì jọ gbé ni ẹjọ́ múlẹ̀ síra lópin ìgbà tó bá ti jẹ́ pé yọ sáǹfààní tẹ́ǹtẹ́ǹ tó jọ ń gbé tí ò sì níbò míì tí ó fi nǹkan náà fi ju ìgànnà rẹ lọ mọ́kọ̀ fún lópin ìgbà tí ọba ti ní pa ìgànnà rẹ lára. agbọ́lẹ̀ yìí Abu Hurairah wa sọ pé ó ń sọ fáwọn tí ó sọ àdíìsì náà fún un pé má lè àrọ́ ọkùnrin àníhà àbúrò rẹ̀ bíi kí ló dé tí mo rí pé irú àṣẹ tí àdébísà àṣálà ń pa lórí nǹkan báyìí ẹ kì í mú ṣẹ pẹ̀lú alájọgbé yín ẹ máa ń kọ̀ fúnra yín láti lo ìgànnà ara yín ló wá búra sọ́lọ́run pé wọ́nmọ́ mo fi ọlọ́run búra la armiyan nabiha bayna àtàkùn tí ń bá tó rí ẹnìkan tó bá yẹn lè kọ̀ fún alájọgbé rẹ̀ láti lo ìgànnà rẹ̀ ń sì mú pákótọ́ rẹ̀ fi sórí ìgànnà ń sì lè lẹ́jìká eléyìí ni àdéhùn náà tí a bá ní já alájọgbé ohun tí agbàlérò ni pé ẹ̀ńtà múlé tira wa lẹ́yìn lágbádá àfi lágbádá kò sí nǹkan kan tó làwọn láàrin oníjà ṣùgbọ́n tí wọ́n bá ní já ó ní àwọn àtúmọ̀ tó ju àjọgbé lọ tí wọ́n bá ní àjá ó lè túmọ̀ sí ẹni tó súnmọ́ yẹn ẹni ó súnmọ́ yẹn láyálà nípa ilé ni àbí ẹbí ni àbí nǹkan míì ọlọ́ni wà àbùdùbọ́ wàlà tushriku bihi shay'a wa bil walidayni ihsana. وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب جار ذي القربى يعني كي ألم لتي تجدي والجار الجنوب ألم لتي تسمى تسمى يعني كي تيلي وتكرارا so níbi aljar ó túmọ̀ sí ẹni ó súnmọ́ yàn nígbà míì alájọṣepọ̀ wọ́n máa ń pè ní jáà alájọṣepọ̀ àjọ ń sin kankan papọ̀ ó ti di lébó èèyàn níbi iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí alexa sábà ti sọ pé alìjáàrò àhákọ́ bisákọ̀bì ẹni pé alájọmúlétì àbí ẹni ó súnmọ́yàn olóní ìwọ̀ jù níbi tó bá ti jẹ mọ́ ìwọ̀ súnmọ́ so níbi alimusharaka òní wọ́n gbà lérò pẹ̀lú jar so jar ó ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n níbi àdìsí yìí anabisa asala ni la yamna'anna jaru jarahu an yaghriza khashabata fi jidari kí alájọgbé kọ́mọ́kọ̀ fún ẹni tí wọ́n jọ ń gbé láti láti rí pátákó àbí igi má ìgànnà rẹ̀ torí àti lò ó fáǹfààní rẹ̀ so ìgbà míì ó lè jẹ́ máa pé bóyá igi ní orí ìmọ̀ ìgànnà ó lè jẹ́ nǹkan míì ni ó lè jẹ́ nǹkan míì ni torí àti máa ṣe àǹfààní fún un lópin ìgbà tó bá ti jẹ́ pé ó ní ìdì nǹkan náà láti lò ó bákan náà tó bá ti wá rí gànnà yẹn kò ní pa ìgànnà yẹn mọ́ lára kò tọ́ fún alájọgbé rẹ̀ kó ní ọ̀gbọ̀rọ̀ sí bẹ̀tì lónìí gbogbo èèyàn ti lọ kò tí ẹ̀ ní béèrè kí n tọ́ bẹ́ẹ̀ ti ṣe dípò pé kí n kọ́ sí ọkẹ́ ní gbọ́dọ̀ ọmọ tẹ̀ ń bà pẹ̀lú ìgànnà òun ohun tá a máa ń ṣe pẹ̀lú àwọn tá a jọ ń gbé lónìí sọ Ànábì sallallahu alaihi wasallam ní àdéhìí ó ń kọ́ wa ní hostel tiwa bó láti wọn ṣe àjọgbé tó dáa láàrin àwọn tá à ń jọ ń gbé torí pé nínú ẹ̀sìn Islam alájọgbé ní ìwọ̀ tó tóbi lórí ẹni tí wọ́n jọ ń gbé ẹ̀kíní kejì wọn wọ́n gbọ́dọ̀ ṣe ìyànjú láti sọ ìwọ̀ náà. ẹni tàbádùn àwọn nǹkan àǹfààní wọ́n jọ máa fi ara wọn láǹfààní kẹ́nìkan kó má ti pa ẹnìkan lára. Ànábì sallallahu alaihi wasallam nínú àjọgbé tó dáa ó tún sọ pé ẹni tí wọ́n jọ ń gbé ọ̀gbọ́dọ̀ pọ̀ fún alájọgbé ẹ̀ láti lo ìdáná rẹ̀ fún nǹkan àǹfààní rẹ̀ lópin ìgbà tí ò bá ti ní palára. a rí i pé eléyìí ló kéré jù nínú àwọn àǹkàfà ní dájọ lọ sí tá a lè jọ ti fúnra wa nípa pé àjọ ń gbé. so nígbà tí Abu Hurairah tó wá rí pé àwọn èèyàn gẹ́gẹ́ bí àsìkò wa lónìí tí wọ́n fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe tó ń kálukú tó tó tó tó nífẹ̀ẹ́ gbogbo tí bá ti ń ṣe tiẹ̀ kò ní jẹ́ kẹ́lòmíì kó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ lọ́lọ́pọ̀ ìgbà tó bá ti pẹ́ tiẹ̀ ni.

ó ṣe pàtàkì àti àlẹ́bí sábàbá wa rí wọ̀sánà tó ní aláti sọ ìwọ̀ yìí sọ àdéhìí yìí ó ṣe wá láǹfààní pé ṣíṣe àjọgbé tó dáa láàrin ẹnì méjì tó ọjọ́ ń gbé kí wọ́n sì kóra dání kúrò níbi ìparẹ́ ẹni lára. níbi àwọn tí àlẹ́ sọ àtẹ́lẹ̀ tó sọ̀rọ̀ bá níbi àjọgbé nínú àdìsí àìsà radiyallahu anha tó gbà wá láti ọ̀dọ̀ ní sàásánà tó ní mẹ́sàánà ti bìrì ìlú yusini biljari hatta kọ̀nàntù ànáwó sayuritu ipe Jibril kò yẹ kò gbé kò yẹ kò gbò ó ń ṣe àsọtẹ́lẹ̀ fún mi lórí àjọgbé títí mo fi lérò pé ó ń tọ̀ ń tí wọ́n jọ ń gbé ni títí mo fi lérò pé ó ń tàn gan yóò tọ́ bá tiẹ̀ wá kú ẹni tí wọ́n jọ ń gbé ọ̀nà yóò lè jogún rẹ̀ kódà bí ẹbí nǹkan kan ọ̀bá pa wọ́n pọ̀. sọ eléyìí fi hàn pé ìwọ alájọgbé ó tóbi pé wọ́n ń ṣe àsọtẹ́lẹ̀ fún àlẹ́ sàlám lórí ẹ̀ka tuntun wọn jọ ń gbé bákan náà débi pé àdéhùn àtàlà rí pé àsọtẹ́lẹ̀ yẹn ti pọ̀ jù àtẹnu àtẹnumọ́ lórí ẹ̀ ó ti pọ̀ jù débi pé ó rò pé ẹni wọ́n jọ ń gbé òun lọ tó bá do tó bá kú ó lè jogún òun níbi tí ìwọ rẹ̀ tóbi tó lórí òun. bákan náà àdéhùn sallallahu alaihi wasallam nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ ó ní walladhi nafsi biyadihi la yuslimu abdun hatta yuslima qalbuhu wa lisanuhu ipe mo fi ẹntì ẹ̀mí mi ti ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra ẹnì kankan nínú yín kò ní bọ́pábọ́sẹ̀ nínú wàhálà àti ẹ̀ṣẹ̀ àyàfi kí ọkàn rẹ̀ àti àwọn rẹ̀ wọ́n mọ́ kúrò níbi gbogbo aburú. bákan náà wàlá yóò mìíràn hàtà yá àbẹ̀lẹ̀ dáhùn bàwà ikọ̀ onísì ní jẹ́ olùgbàgbọ́ àyàfi tí ẹni tí wọ́n jọ ń gbé tó bá tó bá tó bá kù àmì tí tó bá tó bá save níbi aburú ẹ̀ tí ẹni tí wọ́n jọ ń gbé tó save níbi aburú ọwọ́ ẹni tí wọ́n jọ ń gbé alexa akálẹ̀ wọn ni wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min ànábì ń búra pé wàláì kìí sọlùgbàgbọ́ wàláì kìí sọlùgbàgbọ́ lẹ́ẹ̀mẹ́ta làwọn sàábì ànábì sàkánná wa sọ pé kí ìlà mẹ́rin yà Rasulullah tábù ń tọ̀ ní ìwọ òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni alladhi la ya'mana jaruhu bawa'iqahu ẹni tí alájọgbé rẹ̀ ń bẹ̀rù rẹ̀ nípa aburú ń bẹ lọ́wọ́ ẹ̀ kọ́ mọ́ fi aburú kan. pé kì í ṣe olùgbàgbọ́ ó lè má jẹ́ pé aburú pípa lára direct torí àwọn ìwà aburú tó ní arákùnrin kan ó máa ń rìnrìn àjò ó máa ń lọ sí àwọn ọjà oríperíko gbèríko ṣùgbọ́n gbogbo ìgbà tí ń bá láti lọ tajà torí pé wọ́n á máa sunbẹ̀ ìgbà ní ìjọ mẹ́ta ìjọ mẹ́rin gbogbo tí máa dà láàmú ó ní ẹni tí wọ́n jọ ń gbé tọ́jọ́ múlẹ̀ kíra rẹ̀ kò sí nǹkan kan tí sì ń bẹ balẹ̀rù ìyàwó tó fi lé torí pé kí ni wọ́n sì lẹ́yìn ẹ̀ obìnrin lójú kódà kọ́ fẹ́ pé ìyàwó oníyàwó ṣé eléyìí onígbàgbọ́ ni kìí ṣe onígbàgbọ́ torí pé ìtọ́jọ́ tí ò ní kò ní free mind lórí pé òun ṣe ìyá ni òun ṣe torí ìwà burú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ so oríṣiríṣi ìwà èèyàn fi lè ní ẹni tí ń jọ ń gbé lára. bákan náà àlẹ́sà sánà lórí ṣíṣe dáadáa fún alájọgbé ó sọ pé wáyìdá صنعت مرقة فأكفل ماءها ثم انظر أهل بيت من جيرانك فأصب منهم منه بمعروف فأصبهم منه بمعروف ẹni pé tí ọba ṣe ọbẹ̀ omi ọbẹ̀ bíi omi ọbẹ̀ tí tọ́dà bíi pẹpẹ sùn kódà bọ́ jẹ́ pé àtàmọ́ ògùn àbámọ́ ìgún ni ní ìtọ́jú pé tí wọ́n bá ń sè yọ́ máa ta sánsán kó o jẹ́ kí omi rẹ̀ ó pọ̀ kí nìdí lẹ́yìn ìgbà tó o bá sè sán tó omi rẹ̀ pọ̀ lọ fún mọ̀nbó wàá wò ó áhà bẹ́yìtì àwọn kan nínú àwọn alájọgbé rẹ̀ nílé wọn fàáfì nínú bí màrún fún wọn pẹ̀lú ṣíṣe dáadáa bù fún wọn pẹ̀lú ṣíṣe dáadáa. sẹ́rí irú ìṣesí kò fẹ́ sí mọ́ lónìí ṣùgbọ́n tẹ́lẹ̀ subhanallah nǹkan ìyàlẹ́nu ní máa jẹ́ ẹlòmíì gbogbo àwọn ọ̀dọ́ tó ń jọ ń gbé pẹ̀lú àwọn kan kò ní ìdí máa fi wàhálà oúnjẹ mọ́ most especially tó bá jẹ́ kó oúnjẹ alẹ́ ni àrò àárọ̀ torí pé kí ni ilé tí ń tọ́jọ múlé wọ́n máa fún lóúnjẹ gbogbo ìgbà tọ́lá tí ò ní rí pé òun ìgbà míì ó lè máa lè jẹ gbogbo tí wọ́n bá ń gbé wá fún torí pé wọ́n ń fi àdéhùn yìí ṣiṣẹ́ bákan náà ní Maghrib wọ́n tó kí Maghrib ẹ̀ ti tí wọ́n tó oúnjẹ kalẹ̀ níbi tí wọ́n ti máa ń jókòó lẹ́yìn ìrún tilé tẹ́lẹ̀ yóò gbé tiẹ̀ wá láti ilé tẹ́lẹ̀ náà gbé tiẹ̀ wá láti ilé tẹ́lẹ̀ náà gbé tiẹ̀ wá láti ilé lẹ́yìn ìgbà wọn bá wá kí magreth wọn wá jókòó bẹ́ẹ̀ wọ́n jẹun wọ́n fọwọ́ wọ́n fomi gbónú sí iṣẹ́ ayò kìtó bí mo ṣe màá wá húṣà tó ń ṣe ní nọ́ọ̀tì níbí nìyẹn ṣùgbọ́n ní ìsìn kọ̀fẹ́ sí ma àbí àárín Yorùbá lẹ́ẹ̀tì lé rírú ẹ̀ ní ìdí ọjọ́ ẹgbẹ́ kò ní fẹ́ kẹ́ni kan ọmọ tí ń jẹ nínú ilé ẹ̀ dépò pé yóò kù fara lé ara alẹ́ jẹ́ tí ò ní jẹ́ bí ọ̀nà ọ̀daràn tí ń bẹ̀rù kọ́ ọmọ fi nǹkan sí torí pé wọn ò fọkàn tára wọn wọn ò gbára wọn gbọ́ ní wọ́n sì ní apani ìfẹ́ká yọ̀dà lójú o yóò rè kó pò náà so gbogbo orú àwọn àjọ pé tó báyìí fẹ́ sí ma bákan náà ní sàtánà tiẹ̀ wá pé àbúzẹ́r ó ní yá àbàzẹ́r kọ̀tẹ̀ ìwọ àbúzẹ́r tó bá ti ọbẹ̀ fa àkìsì ma a rẹ̀ ó pọ̀. wọ̀tà àhàdé ránìkà kó wo àwọn alájọgbé rẹ kó bù fún wọn so irú eléyìí ṣe kò fẹ́ sí ma bákan náà alẹ́ sọ àfẹ́lá sọ ìpè lẹ́yìn sàdúrómìn alẹ́bí yẹ́ṣùbàrú wàjáàrú dá ìhòòhùn ilẹ̀ àjẹ́mbì kìí ṣe olùgbàgbọ́ òdodo lẹ́ni tí alájọgbé rẹ̀ ọmọ wà ní ebi tó ń wọ́n sì jó tẹ́lítẹ́lí. tó gbogbo àwọn kábà ìdìbò ló wà lónìí anabisa sallam sọ pé má amana mambata shab'an wàjáru tọ́wìyà kò ní ímánì gbogbo ẹnikẹ́ni tí ó bá sùn tó jí tíkùn rẹ̀ lé lórí lórí ayọ̀ tó sì jẹ́ pé alámúlétì rẹ̀ orí ebi ló sùn. bákan náà aisha obi alẹ́ sallallahu alaihi wasallam ní ẹni pé ìwọ òjíṣẹ́ ọlọ́run iná ìjà rẹ̀ yìí alámúlétì mi bì mọ́ ní. fàájì máa kú òbí tí n bá ti ẹ̀fẹ́ fẹ́nìkan lẹ́gbọ̀n nù wọn lálẹ́ ń dín anabisa asálà sọ pé aqrabahu ma minki baba ẹni tílẹ̀kùn rẹ̀ súnmọ́ jù ẹni tí ilẹ̀kùn lé rẹ̀ tó súnmọ́ jù olófin. so so nínú ṣíṣe dáadáa fún alájọgbé náà ni kí a gbàláyè láti lo nǹkan tá a ní nílẹ̀ ni ìgànnà ni àbí nǹkan míì tí ò ní pa wá lára kájẹ́ kó ṣàǹfààní pẹ̀lú ẹ̀. Allahu alim. bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ tó pọ̀ lórí fífi nǹkan sórí ìgànnà ẹlòmíì lọ́dọ̀ àwọn olùmọ̀ bẹ̀t èyí tí ó tẹ̀wọ̀n jù náà ni pé lópin ìgbà tí wọ́n wípé ó ń tọ̀hún ó ní bùkátà sí ntọ́fẹ́ ṣe léyìí tó ti jẹ́ pé ntọ́fẹ́ ṣe yun kò lè pa alájọgbé rẹ̀ lára kọ́má kọ́má kọ́má pọ̀ fún láti ṣe débi pé àwọn míì ní tọ́ba ilé pọ̀ àwọn adájọ́ àbí ẹni tó jẹ́ àwọn olórí wọ́n ti láti rẹ̀ láti jẹ́ pé aládọ́gbé rẹ̀ ó lóun tó lò lókun ìgbà tí ọba ti ní option míì tí ó sì ní pálára ọ̀yẹ́ kó stop ẹ̀ láti lò Allahu a'lam báàbù kọ́sù báàbù yìí ó ní kájà nǹkan gbà pẹ̀lú agbára lọ́wọ́ ẹni tó ní. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم كيد شبر من الأرض أوقه من سبع أرضين agbọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ àìṣà ọlọ́ọ̀bà kí ó yọrù sí ipe anabi sallallahu alayhi wa sallam sọ ipe man zalama kayda shibri mina al-haqq gbogbo ẹnikẹ́ni tó bá ṣe èèyàn jẹ lórí ọmọ ìyá rẹ̀ lórí ilẹ̀ tó ní kódà tó yẹ pé ilẹ̀ náà kò ju ṣíbìrì lọ ẹ dákun kí ni ń jẹ́ ṣíbìrì ẹ̀dí ní fẹ́rí bí mo ti sọ ọwọ́ ìlú báyìí eléyìí la pè ní àtàǹpàpọ̀ àbí eléyìí ni ìtọ́ka àtàǹpàpọ̀ so ààyè náà ẹni ààyè tí ń bẹ láàrin àtàǹpàkò àti kọ́tọ́kà ilé ìlòyìn ó kéré wọ́n ní kódà tó ń pẹ́ déédéé rẹ̀ ló kù nílẹ̀ ọmọ ẹ̀yẹ́ pẹ̀lú ìyẹn bẹ́ẹ̀. lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. ọlọ́run yóò jẹ́ kí ilẹ̀ náà wọ́n wá expand yẹ tí ó pọ̀ tí ó fẹ́ tó sánmà àti ilẹ̀ hmm. wọ́n wá wé ma lọ́rùn lọ́jọ́ bẹ́ẹ̀ alùpùpù ẹ̀dàkùn ilẹ̀ tí a ní kò ju ààyè tí ń bẹ láàrin àtàǹkọ̀ àpò àti ìtọ́ka káwá sọ pé ẹlòmíọ́ gbalẹ̀ èyí tó tiẹ̀ wá burú jù ní pé ẹlòmíì torí agbára tó ní yóò talẹ̀ yóò sì tún gbà pẹ̀lú agbára òun náà lọ́ta òun náà ni ó sì tún gbà lọ́wọ́ wí pẹ̀lú agbára. mélòó ni problem ilẹ̀ nílùú ìlónìí kò sí kà so àwọn afáàní ìjà àti fàmí ń fà ọ́ ó máa ń pọ̀ láàrin àwọn èèyàn lórí nǹkan ilé ayé torí pé ọ̀kúngùn àti ìfẹ́ ìfẹ́ ara ẹni nìkan ti ń bẹ fáwọn èèyàn débi pé wọ́n gbà ń tí èsì tiwọn pẹ̀lú agbára lọ́wọ́ ẹlòmíì so yín tí wọ́n gbà yẹn ọ̀ràn ni fún wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmù torí pé nínú tí àwọn àfáà míì tí wọ́n túmọ̀ ẹ̀ sí ni pé ọ̀wọ́kọ̀ ẹni pé wọ́n sọ kìíní yẹn di gẹ́gẹ́ bí ẹranko kan tí máa ṣàyàn ẹ̀jẹ̀ bí ejò wọ́n wà á wé ma lọ́rùn wọ́n á máa ṣàjẹ́ wọ́n á máa sọ fún pé n tí ó yan ẹnìkan jẹ ní nílé ayé nù ẹ dákun ẹni tó bá wá yan èèyàn tó pọ̀ jẹ bóun ni ó ti wá rí so so ṣíṣe ṣíbrù tí wọ́n fi ṣàpèjúwe torí pé ká lè mọ̀ pé ó pọ̀ ni ó kéré ni fìtínà ni gbogbo tí ìbá ti ṣe fèyàn àdìsí ó ní sábà sábà bẹ̀ láti ọ̀dọ̀ Urwa ọmọ Zubayr ó ní arábìnrin kan tí ń jẹ́ bíńtà Arwa bíńtà Uwais ó kílèmù ilẹ̀ kan ipe Sa'id ibn Zaydin léyìí tó ti jẹ́ pé sábì anẹ́sà ọ̀sálàm ni ó kílèmù pé Sa'id yẹn ọgbà lẹ̀ òun àbí ọwọ́nú lè òun. wọ́n wá wọ́n wá jàjà náà lọ síwájú Marwan ibn Hakam Marwan ibn Hakam inú àwọn àrọ́mọdọ́mọ Muawiya ni tó ń sì wà nílùú mi ti ń ṣe gọ́vnọ̀ lọ́wọ́ bí Saheed léèrè pé bóò ló ti jẹ́ tó fi gba ilẹ̀ arábìnrin lọ́wọ́ sọ pé èmi ń gbalẹ̀ lẹ́yìn tí mo ti gbọ́ pé ànẹ́bí sálàlá sálàlá pé gbogbo ẹnikẹ́ni tó bá gba ilẹ̀ bó ti wulẹ̀ ó kéré tó lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama á expand ẹ̀ tí ó fẹ́ tó ilẹ̀ àti sánmà á wà wé ma lọ́rùn lòun ó gbalẹ̀ nìkan ó ní Marwan bá ní lọ́wọ́ ètò ọ̀sọ̀ yìí mi ò ní di àlàyé míì mà torí pé o ti mẹ́rin wá o ti fi ànẹ́bísà àṣálà ń búra nù àbí o fi súnà ànẹ́bísà àṣálà ń búra pé torí ń tọ́ gbọ́ látẹnu ànẹ́bísà àṣálà mo ò ní ṣe arábìnrin ṣé lóòótọ́ lọ rẹ ó ni ṣé lóòótọ́ lọ gbalẹ̀ rẹ ó ni sọ sọ wá gbọ́ sí bó ni òṣìṣẹ́ ká ṣe ìdájọ́ yìí wọ́n á ní ilẹ̀ tó ní mo gbà ń kọ́ máa jẹ́ tiẹ̀ ṣùgbọ́n tó bá ń pè irọ́ lọ́pàá ibi mo gbalẹ̀ òun ọlọ́run síwájú kó tó kí ọlọ́run kan gbojú ẹ̀ lójú lọ́wọ́ ẹ̀ kó sì kú sórí ilẹ̀ náà wọ́n ní obìnrin yẹn kò kò gbò lójú rẹ̀ lọ. ọwọ́ rìn nínú ilẹ̀ náà lọ́wọ́ rí kòtò nínú ilẹ̀ rẹ̀ tó ní wọ́n gbà lọ́wọ́ òun lọ́ba sí so eléyìí fi hàn pé ọlọ́run ọba kèé kèé gbò àmì kèé dìlé láti gba àdúrà gbogbo ẹnikẹ́ni tí wọ́n so ọ̀rọ̀ lónìí ó ti di ń táwọn èèyàn lẹ́ni tí wọ́n wò bí simple kéèsì ṣe pé ilẹ̀ nìkan la gbà lérò ń bí gbogbo anything tí kì í bá ti ṣe yàn tètè yàn kéèyàn ó gbà pẹ̀lú agbára gbogbo ẹ̀ ọwọ́ abẹ́ ilé bákan náà àwọn afáàní ní tí wọ́n pè ní gọ́sùn yẹn òní kéèyàn ó fi agbára gba nǹkan míì lọ́wọ́ èèyàn tí kì í ṣe tiẹ̀ pẹ̀lú tílà tàbá ní pẹ̀lú tílàs àti yọ múmú nǹkan pẹ̀lú lọ́nà olè torí pé olè òní yóò lọ síbi tẹ́ ẹ fi nǹkan sí pamọ́ sí yóò lọ yọ yóò yọjú yóò lọ mú yóò sá lọ eléyìí là ń pè lólè ṣùgbọ́n ẹni ọgbà afárá agbára gba nǹkan lọ́wọ́ èèyàn eléyìí èso lè ọ̀tọ̀ ni tí wọ́n ń pè òní rọ́ṣù àdéṣàdà ọlọ́run ọba ọlọ́ni yá ayọ̀ ẹ̀bí na àmàlú láta kùlú àmúwálà kùn bẹ́ẹ̀nàkùn bilbaakùn ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú rọ́ ilá àǹtàkùnà ti já ọ̀tẹ̀ àǹtàrọ̀ bìnnìkan àyàfi kọjá lọ́nà kátàkárà pẹ̀lú pé ìfẹ́ èèyàn ló fi fún ọ lọ́wọ́ kó fẹ́ ra nǹkan báyìí ẹnìkan fún òtí láti ẹ̀ ọ̀nà míì tá a tún máa ń gbà ṣe gọ́ọ̀sù òní ń tí èsè tèèyàn kọ́ wá sùn rẹ̀ sí court torí pé ó ní agbẹjọ́rò tí ó lè bọ́ sọ di òótọ́ bàbá kan nílẹ̀ iṣẹ́ tí máa ṣe èyí tí èbá tí ọba tí èbá tí ètì ẹ̀yọ́ ń bà kó lè gbé yín lọ sí court tẹ́ ẹ̀ bá ń fa wàhálà láàrin ara yín òun wà á pé ìwọ fílẹ̀ fún un èló ni ilẹ̀ tí ẹjọ́ ń ṣe wàhálà iye báyìí ni yóò wà á san fún un yóò wà á gbé oúntọ̀ lè lọ sí kóòtù kò ní béèrè ta ló lóòótọ́ torí pọ́ mọ̀ pé òun ní agbára tó lè fi gbà. bẹ́ẹ̀ síwájú kó tó kú ọlọ́run bá fi hàn ó lo àìmọye ọdún lórí àárẹ̀ táwọn ọmọ rẹ̀ gan ilé tó ń ilé súnmọ́ àwọn èèyàn tó pọ̀ ló ti gba dúkìá wọn báwọn títí ẹ títí ẹ débi pé àwọn ẹgbẹ́ àwọn omi àwọn olówó lùú yìí lónìí wọ́n ti fàṣẹṣẹ nu wọ́n bá ṣépè fún yẹn yóò sì mú òun náà nírú ẹ̀ tó bá yẹn lè ṣépè fẹ́ tó gbalẹ̀ rẹ̀ yóò sì mú wọ́n máa ń bẹ̀ ni tí nǹkan bá ilé wà rí ní ṣùgbọ́n gbà tí ó kù ń kọ́ ọlọ́run wá kúkú fi hàn so ọlọ́run ní ẹ má ṣe gba dúkìá ara yín pẹ̀lú irọ́ wàtúdúlù bí ha ilẹ̀ ìfúkàmì lè tá àkóòlù fariqan min amwali nas ẹ wà á gbé lọ sí kóòtù orí ẹ lè jẹ dúkìá àwọn èèyàn ní orí àìtọ́ so dúkìá ara wa láàrin ara wa haram ni gẹ́gẹ́ bí anisa sallam bó ti sọ. So, so gbogbo ẹnikẹ́ni tí ó bá gba nǹkan báyìí nítorí ẹ ti kó ṣe ni pé kó da padà ohun tí ó ṣe kó dá nǹkan náà padà so dídá nǹkan padà ó ní àwọn amẹ́gbẹ̀mú àti báwo la ti lè dá padà torí àwọn dúkìá mi wà tó yẹ pé mo tápìlà ni gbogbo tí ma tí ó jẹ́ àǹfààní dúkìá náà ara rẹ̀ ló wà omi ìkúmọ̀ mú fásitì ni gbogbo tí ó jẹ́ àǹfààní dúkìá yẹn òun wà níta ó dádúró gbàngbèrè lápèjúwe ẹni tí ẹni tó gba tó mú tó di àmì. I mean, tó gba màálù lọ́wọ́ èèyàn pẹ̀lú agbára màálù yẹn a máa dàgbà sí a sì tún máa dínkù tí ó bá wà lọ́wọ́ rẹ̀ fún àsìkò kan tó dàgbà sí àbí ó wà lọ́wọ́ rẹ̀ ó wá dín àbí ń bẹ lọ́wọ́ rẹ̀ màálù yẹn bí máa. so gbogbo tí ó bá lékún lára màálù yẹn títí ẹni tí ó ní màálù ni tí ó bá dàgbàdà gbogbo ẹ̀ ní ó bá dàgbàdà gbogbo tó bá dínkù lára màálù yẹn yóò dá màálù padà yóò sì san tó dín torí pé àbálù màálù náà gbà náà nígbà tó di àbí ńgbà tó gbà yóò tó èlò wọn ni yóò tó hundred thousand ṣùgbọ́n ní ìsìn tó wá tó wá gbèrò àti dá padà èló náà lè rà wá ní fifty thousand yóò wá dá màlúù náà padà pẹ̀lú fifty so bákan náà gbogbo ẹnikẹ́ni tí ó bá gba gẹ́gẹ́ bí nǹkan míì bí ilẹ̀ tí máa ní value tí sì máa decrease ṣùgbọ́n kò sí tí máa mú ilẹ̀ ìbàjẹ́ bó ti wulẹ̀ ọpẹ́ tó so ilẹ̀ náà ni ó dá padà tọ́ba ìwà lè gbin oko sí tẹni ó nílẹ̀ ní kìí ṣe tiẹ̀ tẹni ó nílẹ̀ ní kìí ṣe tiẹ̀ torí pé àdéhùn sàṣẹ́lẹ̀ sọ pé man àrùbọ̀n mẹ́tẹ̀ẹ̀tẹ̀ fàyíyà náà وليس عرقي ظالم حق gbogbo ẹnikẹ́ni tó bá tú ilẹ̀ ṣe tí ilẹ̀ yẹn sì tó sẹ̀mí títí ẹ̀ ní àti tí ń bẹ nù ilẹ̀ náà ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá tú nǹkan ṣe tí kìí ṣe tiẹ̀ tó gbà lórí ọ̀nà àìtọ́ ẹni ó ní kíní yẹn yóò mọ̀ bọ́yá abọ́mi yẹn tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí a ti fi màálù ṣàpèjúwe tó bá lọ jẹ́ bí ẹ̀sìn kọ́ ẹ̀sìn yẹn ó wá gùn ó fi sọdẹ ṣé ìntọ́sọdẹ rẹ̀ àtẹ̀sìn náà gbogbo ẹ̀ ní ọ̀pọ̀dà padà fẹ́ tó ní wọ́n ní rárá torí pé ẹ̀sìn èé sọdẹ. So wọ́n lu ẹṣin láti fi sọdẹ ni so òun ló ní ọdẹ tó ṣe pẹ̀lú ẹṣin kó dẹ́sí padà fẹ́ni ó ní ṣùgbọ́n tó bá yẹ pé ntí máa ń sọdẹ ni gẹ́gẹ́ bí ajá for example ó wá fi ajá ò sọdẹ àsìkò náà lọ́wọ́ fẹ́ dá ajá náà padà àti ọdẹ tí ajá ti àtajá gbogbo ẹ̀ ní ọ̀dà padà fẹ́ni ó ní torí pé ẹni ó ní ló ní tájá fi so ìgbà bíi kò ní jẹ́ bíi irú tá a ti ṣàpèwọ́ àpèjúwe yìí ó lè jẹ́ bí wọ́n àwọn nǹkan tí a ń lónìí gbogbo nǹkan bá ti máa máa ti lékun so gbogbo ìgbà tí ọba dàgbàdà àti ń tó lé gbogbo ẹ̀ ní ọ̀dà padà fún oúntọ̀ gbogbo tí bá ti máa dín nígbà tí ọ̀dà padà ń tó dín nínú ẹ̀ ó ti di lòsè rẹ̀ ní kúkúrú. so alexa sallam torí àti síwa lọ́wọ́ kúrò nírú ká máa fi ẹjọ́ rírò ká máa fi gba nǹkan tí èsì tèèyàn kúrò lọ́wọ́ ẹni tó ní arábìnrin innama ana basharun èèyàn ní mí alábàáyèèyàn aqdi ala nahwi ma asma'u tẹ́ ẹ bá gbọ́jọ́ wá màá dájọ́ lórí irú tí mo gbọ́ látẹ̀lẹ̀ yín faman qadaytu lahu bi shay' min haqqi akhihi gbogbo ẹnikẹ́ni tí mo dá bá fún tí mo fún ní ẹ̀tọ́ ti ọmọ ẹ̀yẹ́ fala ya'khudh minhu shay'a àpọ́mọ́gbà o. فإنما أقطوا له قطعة من نار إن تتلني في أبكنين وإنا جهنم نمبفن قم أكبر رواية مين فليأخذها أو ليتركها kọ́mọ̀ ìpè tí ń bá ilé dájọ́ ẹni ẹjọ́ tó rò ní torí pé ẹlòmíì ẹnu rẹ̀ dùn ju ẹnì No. ìmọ̀ kọ́ gbaná àbí kó fi ilẹ̀ so gbogbo ẹnikẹ́ni tí ó bá lọ sí court láti lọ gba dúkìá dúkìá èsì tiẹ̀ kó mọ̀ pé jọba ilẹ̀ jájọ́ yẹn tó bá win kò win lọ́dọ̀ ọlọ́run ẹjọ́ tẹ́ ẹ dá ọlọ́run tó dá sọtọ́lọ́ bá ti tún dá ọlọ́run gbèsè àbòsí ẹ̀sùn sí nǹkan tó pamọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀dà so ìdí ní tí ọlọ́run fi dán anabi Dawud tó fi dán wò lórí ìdájọ́ tó ní táwọn kan wá bá yí pé ẹ rí arákùnrin ọmọ ìyá mi ṣùgbọ́n ó ní màálù for example ó ní màálù ninety nine èmi sì lẹ́yọ̀ kan lọ́wọ́ ní dandan lá àfi kí n fẹ́ yọ̀kan tèmi òun kí n fi kún fún títí ẹ ò lè pé ọgọ́rùn-ún déédéé ó sì wá dá láwọn jù mí lọ gbogbo bí a bá dé òun ni wọ́n ń fún lóòótọ́ torí pé ẹnu rẹ̀ dùn. lọ́wọ́ ní àbà ó ti ṣàbòsí ó sì wá lé ní kó fún mi tòun lórí ninety nine tó ní kó fún lẹ́yọ̀ kan tí wọ́n ní àbòsí ló ṣe torí pé kò béèrè lọ́wọ́ ẹnìkejì gbogbo lẹ́jọ́ ti rí ọ̀rọ̀ ẹnìkan lọ́gbọ́ kò gbọ́ tẹnìkejì so anisa asana wọn ṣe prevention is better than cure má jẹ́ jẹ́ kí ọkàn rẹ ọ balẹ̀ lórí pé ẹgbọ́njọ́ wá sọ́dọ̀ mi mo fún ọ lóòótọ́ ntí mo wò ni. àlàyé oníkálukú ẹlòmíì o lè lóòótọ́ tí o sì ní àlàyé lẹ́nu o ní àwọn méjì kan tó wá sọ́dọ̀ àlẹ́sà ọ̀sánà tó ní ya Rasulullah nǹkan kádà ilé ọkùnrin pọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe wa pẹ̀lú tírà gbà mí kọjọ pé nínú kọ̀ọ̀kan sọ̀rọ̀ torí torí pé ó wíìnì òun lórí ní tí wọ́n jọ ń fà ọ̀wà ní fún láyè kọjá pé mi ní kọ̀kọ́ sọ̀rọ̀ ọmọ mi ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọmọ mi ọ̀dọ́mọkùnrin wa báyàwó ẹ̀ lò ìyàwó ẹ̀ wá lóyún wọ́n wá dájọ́ ọmọ mi wọ́n lọ́lọ́kùnrin. ń sì tún san ewúrẹ́ ọgọ́rùn-ún. ṣùgbọ́n ìyàwó tiẹ̀ wọ́n ní wọ́n fún ní ẹgbà lásán ni ẹ̀rẹ́sì sọ àṣàlọ́mà ni tọ̀ ń dájọ́ pẹ̀lú ń dájọ́ fún yín pẹ̀lú ìtírọ̀ ọlọ́run tó béèrè ń gbọ́ pé òun lágbájá ṣé bó ṣe rí nù ó ní bó ti rí nù wọ̀wọ́ lágbájá dìde lọ béèrè ṣé ìyàwó rẹ̀ ń só lóyún lóòótọ́ àbí sọ pé wọ́n jọ ṣe àṣepọ̀ lóòótọ́ tó báyìí pé wọ́n jọ ṣàṣepọ̀ lóòótọ́ ni òun ni ẹgbẹ́ lórí ìwọ́n ti ẹ̀ ọmọ rẹ̀ búlálà láàfù ọgọ́rùn-ún a sì tún kó lé kóòlù fọ́dún kan so bí ó ṣe máa ń tẹ̀lẹ̀ ní táwọn èèyàn bá lọ sí ọ̀dọ̀ adájọ́ torí pé ọ̀rọ̀ ẹlòmíì yóò dùn ọ̀rọ̀ ẹlòmíì ò lè má dùn torí ìdí èyí wọn fi fún ní òótọ́ wọn fẹlẹ ní àìlóòótọ́ so anybody tí irú nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí kọ́mọ́ gbà pé tó ń bá firi láìlẹ̀ ayé o yóò firi níwájú ọlọ́run ọba. bákan náà nínú àdìsí anisa sallam mention sab'u samawati wal ardin ẹni pé sánmà méje àti ilẹ̀ méje. eléyìí fi hàn pé bí sánmà ṣe jẹ́ méje bẹ́ẹ̀ náà ilẹ̀ tá à ń tẹ̀ yìí náà jẹ́ méje mẹ́fà ló kù ń bolo wá wà tó jẹ́ pé orí ilẹ̀ ọ̀kan ilé àwọn mọ̀ ó tilẹ̀ jẹ́ pé sánmà méje jọ ń ga àkókò mọ̀ àtàgbà pé sánmà méje ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ èyí tó ṣe ní ilé ìmọ̀jú ní ilẹ̀ torí pé a lè rí ntí ń bẹ nínú rẹ̀ tí a bá ti ń gbẹ́lẹ̀ ilẹ̀ náà la máa rí àtún ní rí ilé ayé mi ti ń bẹ táwọn èèyàn ń gbé bẹ̀ àbí táwọn tó ń sẹ̀mí tó ń gbé bẹ̀ ṣùgbọ́n nínú alukur'an ìṣára lásán ni ọlọ́run ṣe ṣùgbọ́n nínú súnà nípa àṣálàmù ànẹ́bísà sálà sọ pé níbi tí ọlọ́run ti sọ fún ànẹ́bí Musa tó ní ìwọ ọlọ́run ọba fún mi ládùúgbò àkàtì máa fi yàn ọ́ lọ́wọ́ ni sọ pé la ilaha illallah lọ́wọ́ ni ah ah ìwọ ọlọ́run gbogbo àwọn ẹrú rẹ̀ ni wọ́n ń sọ ilé mo fẹ́ ètò fún mi ní ti tèmi nìkan tí ò sí irú ẹ̀ lọ́lọ́run á sọ pé sórí láìlá tí mo ní kọ́ sọ̀rọ̀. لو أن أهل السماوات ìbáyé pé gbogbo àwọn èèyàn kan gbé sánmà méjèèjì samawati sábàì wal ardina sábàì àti ilẹ̀ méjèèjì tó inú súnà níbi sàásánà ni wọ́n ti dá yàtọ̀ yìí pé sánmà jẹ́ méje o ilẹ̀ jẹ́ méje fi kífàtì kọ́ wà ní àtẹ́wọ́ àtẹ́lẹwọ́ kan èyí ni pé níbi nǹkan òṣùwọ̀n ẹyọ kan. wàlá ìlàhà ìlọ̀lọ́ fi kí fàtì káwá إله إلا الله sórí ọwọ́ kejì mẹ́lẹ̀ لا إله إلا الله láìláha ni wọ́n tẹ̀wọ̀n so eléyìí yẹn pé ilẹ̀ yẹn méje ni sámà náà méje ṣùgbọ́n ìṣára tó wà ní alukur'an ni pé allahu lẹ́bi khalaqa sab'a samawati wa minal ardi mithlahun. ọlọ́run ọba tó dá sánmà méjèèje àti ilẹ̀ gẹ́gẹ́ bí sánmà náà so gẹ́gẹ́ bí sánmà níbi òǹkà èyí ni pé méje so eléyìí fi pé ilẹ̀ méje ni sánmà méje ọlọ́wọ́ àlẹ́ so orí eléyìí ni yáa gẹ́gẹ́ bí afá alásìkò bí fi hàn wá èyí tá a sọ tó déédéé ọlọ́run kò fún wa èyí tá a fi àti ọlọ́run fún yẹn

ẹgbẹ́ gba tó wà lẹ́gbẹ́ yẹn á bá fíìmù yìí pàdé tàbí nínú àwọn ẹlẹ́gbẹ́ yìí lẹ́gbẹ́ ẹ máa wọ pé ẹ ti nìkan tó kù lára ilé pé tí a bá yọ tẹ̀sí kúrò ní ìjọgbé yẹn máa ṣe kiri yẹn lá àlàáfíà yẹn máa wò bẹ́ẹ̀ pé lábẹ́ bẹ́ẹ̀ láì fẹ́ bá wa láti most of the time ẹ bá ń kó ọmọ ìyá kó tó jẹ́ mùsùlùmí ẹlẹ́sìn kejì gan wọ́n sọ pé kíyàn nílẹ̀ pé kíyàn kọ́ ìgbọ́ ẹ̀ kíyàn sì ń sọ láti sọ ọmọ ìyá sí àkejì tó ti ṣé máa fílẹ̀ sáyé ọwọ́ rẹ̀ kí ni ìgbé láti máa fa wàhálà ìyẹn ń sálámọ̀ sí ìyẹn jí dáadáa sí bọ̀ tó bá ti di pé ìtàn tí ó lè máa mú bí wàhálà wà láàrin yẹn pé ìyẹn máa ra yàn jẹ́ lórí bí ẹ̀dá mú bí pé bí a kì kan ṣẹlẹ̀ nílé ẹ̀ẹ́fà ò ló tàbí wọn lè kó pé yẹn wọn ò dàtà ba àlàyé ìjọba ti fún ọ mọ pé wọn yẹ bá ti wà ń bẹ àwọn ẹ ti rí pé pípé kò ní pásítọ̀ tàbí kíkiri náà pípé kò fẹ́ ní kò fẹ́ ní àyọjú pípé kò ní yọjú tàbí ọkùnrin láti lè lọ́sọ̀ mọ́ tẹ̀lé lọ́sọ̀ wá pé pé tó bá tó wá ti pé lọ́sọ̀ wá ń tẹ̀lẹ̀ àwọn yẹn bá lọ gbé ẹbí lẹ̀ ẹbí lẹ̀ sí ẹ má ti àtẹ̀lẹ̀ pásítọ̀ yẹn. wẹ́lẹ̀ alákùnrin hàn ẹ̀rí pé gbogbo bá ti ń sọ̀rọ̀ àdáyẹnrí alájọgbé là ń sọ a sọ pé mùsùlùmí abẹni tí kìí ṣe mùsùlùmí so gbogbo alájọgbé pátá òní wọn bá sọ̀rọ̀ kìí ṣe torí ẹ̀sìn torí pé ìwọ̀ tí ń bẹ lọ́rùn wa ẹlòmíì ìwọ̀ mẹ́ta ni wọ́n jẹ́ alájọgbé wọ́n sì jẹ́ ẹbí wọ́n sì ti jẹ́ mùsùlùmí so ìwọ̀ mẹ́ta yẹn ń kálukú wà láàrin ara wọn dájú ni ṣùgbọ́n tá a bá papọ̀ pẹ̀lú ẹlòmíì tí wọ́n ti ẹ̀jẹ̀ méjì gẹ́gẹ́ bí alájọgbé tó jẹ́ mùsùlùmí tí kì í ṣẹ̀bi láwa fẹ́ ṣe òṣùwọ̀n pé ta lọ yẹ ká ṣe dáadáa sí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀tọ́ àbí nǹkan kan á nìyẹn ni tó ní ìwọ̀ mẹ́ta bẹ̀t nípa pé àjọgbé dáadáa gbogbo wọn pátá lọ́yẹ ká ṣe àjọgbé sí. Abdullahi ibn Umar nígbà tó pa ẹran bí ìyàgò ló wá ń sọ fún ọmọ ilé ẹ̀ tí ń ṣiṣẹ́ ẹran yẹn pé kọ́kọ́ fún alájọgbé wa Yahud kìí ṣe mùsùlùmí Yahud ń sàn ké mọ́gbàgbé alájọgbé wa Yahud ni ọ kọ́kọ́ fún ẹnití wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ sọ pé èé ah, ṣe tó sá tẹnu mọ́ yahudu yahudu yahudu fò ó ní àwọn ah, gbọ́ pé alexa sábà sọ pé Jibril kò yẹ kó gbò ó ń ti àsọtẹ́lẹ̀ fún mi lórí ṣe dáadáa sí alájọpé débi pé mo rò pé yóò jogún ìlú torí pé wọn àti àdáyẹrí mùsùlùmí ló jẹ́ àbí mùsùlùmí kọ́ so bẹ́ẹ̀ èyí tẹ́ ń sọ̀rọ̀ báyìí kìí ṣe pé ìwọ̀ àjọṣepọ̀ ni ẹlòmíì ó dá níbi relationship ẹlòmíì ọ̀gá so ó ń kálukú pẹ̀lú gẹ́gẹ́ bí ó ṣe wà lájọṣe bá lò ṣùgbọ́n nípa àwọ̀ a gbọ́dọ̀ torí pé kò ní tó dáa lọ ká mọ̀ fún ní ìwọ̀ tó jẹ́ tiẹ̀.

wọ́n ní kóńkálùkù ṣe nǹkan báyìí ó lè san o ṣùgbọ́n kọ́ wá jókòó láàrin àwọn èèyàn kan jọ máa jíròrò ó lè má lè ṣe á wò pé bọ́lọ̀ ti dà mí á fò ní àìsàn láì jẹ́ pé àwọn mùsùlùmí lọ́jẹ́ ni o àbí kì í ṣe mùsùlùmí lóòótọ́ lóòótọ́ àwọn nǹkan wá àwọn àwà kan wà tó ẹ̀ka bá lọ́wọ́ mùsùlùmí tà kì í bá tó yẹ pé ọwọ́ ẹ̀ kì í ṣe mùsùlùmí láti bá bẹ́ẹ̀ àlejò di Islam kò torí ìwà rẹ̀ àjọ di islam pẹ̀lú tó pa wá láti ẹ̀yìn so ní islam pa wá láti ẹ̀yìn pé ká fún kálukú ní ìwọ rẹ̀ náà sọ ọlọ́wọ́ àná. lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn tó bá dẹ́gbẹ́ bẹ̀rẹ̀ àti ọmọ láàrin ìgbàlúwà tó yẹ pé tí ẹ bá ń bá wọn ìkọlé títí bá wọn rẹ̀ nílẹ̀ náà rà wọ́n ní pé lè bọ́ sí ojú ọ̀nà wọn ni kẹ̀ ẹ́ sẹ́lẹ̀ díẹ̀ alọ́gbẹ́ àwọn nítorí space pé wọ́n jà máa tẹnu pé ilé yẹn ilé tí ìsúnmọ́ apá láti mú díẹ̀ nínú ilẹ̀ níbi ìjìnlẹ̀ wọn. ṣé wọn lẹ́ẹ̀ ẹ̀sìn ìfẹ́lú mi sí agbègbè náà ní pé ní ebi náà. torí pé ilẹ̀ tí wọ́n fẹ́ wọ̀ yẹn ilẹ̀ jẹ́ ọdún ọ̀nà yóò wá wọ̀ ọ́. kí ló ń lẹ̀ lẹ̀ jẹ́ ti jẹ́ tó yẹ pé bàtà wọlé yẹn ilẹ̀ yẹn wọ ilẹ̀ onílẹ̀ àwa pàkíyèsí ẹ̀ pé tí wọ́n bá padà kọ́lé tán á padà di ìjà. pé abàrà jíjà ilẹ̀ yìí ilẹ̀ ẹ̀ kéré sí nǹkan tó rà ọ̀rọ̀ yẹn padà di bí wàhálà tó fẹ́ yẹn lọ́ba àti kó gbà gbà àwọn akẹ́kọ̀ọ́ adá wàhálà lẹ̀ ń pé àbájọ kọ́ ní ẹ̀sìn kẹta máa tẹ̀ pé ṣe ìjọba wà lẹ́yìn ilẹ̀ yẹn wà ní lọ kò sí ẹ bá kọ́ ilé yẹn gẹ́gẹ́ bọ́ yìí ilẹ̀ ti ò pé ṣe bá lóun wá fún àtòwò tó kìíní ẹ̀ padà gbígbé ilẹ̀ kéré sí nǹkan tí ó rà wọ́n ní tẹ́tẹ̀ láti lẹ̀ pé àwa ti pọ̀ sí ìgbà tẹ̀lé náà lọ́dún kẹ fẹ̀ ilẹ̀ ilẹ̀ lómi ní tẹ́tẹ̀ máa mọ̀ pé àmà ìgbẹ́. ẹ̀yìnlẹ̀ ti ń kọ́lé tó a lè yọ. sẹ́ni gbogbo owó àwọn nǹkan báyìí àwọn nǹkan bí ń máa mú ní pàtàkì ọ̀rọ̀ yìí báyìí nígbà kó fara mọ́ tiẹ̀ láì pé wọn ó dáa ju kọ́ wọ tẹlẹmíì lọ torí pé títí ẹ̀ ò pé kò lè àlè mú pé kò dílẹ̀ ẹlòmíì àlè torí pé títí ẹ̀ ò pé káwá ní kọ̀ wọnú ilẹ̀ ẹlòmíì nígbà tó ń pè ilẹ̀ ẹlòmíì àmì ń bẹ̀ ń bẹ̀ tí a bá wá wọ ti tó ń tọ̀ mí títí ẹ̀ ju ohun tó yẹ kọ́ jẹ́ lọ ìgbà náà làwọn apàkíyèsí rẹ̀ pé wá ilẹ̀ rẹ̀ yìí ó ju ilẹ̀ rẹ̀ lọ títẹ̀ mi tí ò sì pé ó dájú pé nínú tèmi ni títẹ̀ ẹ wà ẹ wà jọ sọ tó bá wà lóhun ọgbà ọ̀dà máa mọ̀ lọ sí kórì ilẹ̀ ní ọlọ́run tí yọ àwọn kírísítẹ̀nì tí ó ní tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀ so àwọn aká gbé bẹ́ẹ̀ àwọn aká yí agbé rẹ̀ ni so kéèyàn kúkú àgbà ló dáa jù ká máa jà lórí ilẹ̀ lọ. àwọn kan táwọn béèrè pé ẹni tó wá ń ṣiṣẹ́ yẹn òun ló ń kàkíyèsí ẹni tó nílẹ̀ bẹ́ẹ̀ni n tó dáa jù ni n tó dáa ni pé ẹni tó ṣiṣẹ́ kó pàkíyèsí ẹni tó níṣẹ́ wípé wá ilẹ̀ rẹ yóò ṣé títí ẹ kò pé ni àbí ó ju ilẹ̀ rẹ lọ náà kò tó títí ẹ dín títí ẹ dín. òun wá ní pé dandan dandan wọn mú pé. lórí ìgbàgbọ́ wọn yìí wọ́n máa ń tẹ̀lé bẹ́ẹ̀ nípa kókó tẹ̀lé ní àgbo àti ẹ̀ẹ́ ilẹ̀ bọ́ọ̀lù nípa rẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fún ẹ̀ wọ́n rẹ̀ kà sí ti wà tó bẹ́ẹ̀ tí wọ́n fún ẹ̀ ti wọ́n rẹ̀ kà sí ti wà. àmọ́ pé àgbà tí wọ́n ń ọ̀nà àgbà tí wọ́n ń ọ̀nà ilẹ̀ yìí ò ló rẹ̀ kà sí ti ìfẹ́ ìfẹ́ tó wọ́n rẹ̀ kà sí ti ìfẹ́ tó bá wọ́n débẹ̀ wọ́n wọn débẹ̀ wọ́n rẹ̀ kà sí ti kó ìdílé pàtẹ́kì bá wá jẹ́ lọ́dọ̀ sí àpájẹ yọ pé pàtẹ́ owó tó jẹ́ lọ́dọ̀ tó lè wá jẹ́ lọ́dọ̀ sí àbí èsì lọ́dọ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ tí ò rò pé bóyá ó gbà sí bóyá ó àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà àwọn tẹ́ ń ṣiṣẹ́ kò sí àbúrú torí pé àwọn ilẹ̀ ńgbà tó sọ pé ilẹ̀ tá a máa kọ́lé sí hundred by fifty nígbà tó àwọn kò pé hundred by fifty kò sábúrú ló pé àpè àkíyèsí rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ ni pé kọ́mọ̀ jẹ́ kí wọ́n wọnú ilẹ̀ ẹlòmíì tó sì mọ̀ pé àmì ń bẹ ń bẹ so before kó tó continue àti máa ṣiṣẹ́ yẹn kó wá àwọn tó ní ilẹ̀ ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ discuss ẹ̀ síwájú kó tó máa ṣiṣẹ́ tí wọ́n bá yanjú kóun kó àgbà lọ́ọ̀tì ọ̀pẹ́ ju kó wọnú àti ẹlòmíì lọ tó pé lọ́ọ̀tì ti tiẹ̀ géèmù ló máa jẹ́ fún lóòjọ́ ìpínlẹ̀ àkẹyàmọ̀ so gbígba ilẹ̀ ẹlòmíì kò ti tiẹ̀ kó máa ń sàn lọ́dà fún ilẹ̀. nígbà àwọn àti ẹni tí yóò fẹ́ ti sẹ́ hmm. pèsè mi mo fẹ́ bá ilẹ̀. tọ́gbà wá sí láti pé kí wọ́n ṣàṣe tó àwọn òní options ibi iṣẹ́ ló gbé fún wọn iṣẹ́ ló gbé fún wọn àwọn kọ́ ni wọ́n jilẹ̀ bú òun ló jilẹ̀ bú so wọ́n á lè sọ. ìbéèrè mi lórí pé èèyàn fún èèyàn méjì. ṣé máa tó bẹ́ẹ̀. ṣùgbọ́n tí kò dẹ̀ wá sọ̀rọ̀ bí a kọ́ tó dà ẹ̀ máa gbé ní. máa gbé bẹ́ẹ̀ lásán mútìlà láì jẹ́ tó fi rọ̀ mọ́ nǹkan kan òun náà ni wọ́n ní ìyẹn kò tọ́ súnà kò tọ́ súnà lẹ́yìn sàásẹ́lá àlè fún yẹn ní ilé pé máa gbé bẹ́ẹ̀ lásán láì sọ àtìkù tí ó gbé dẹ̀dà wọ́n ní tá a bá sọ láì jẹ́ pé a sọ àtìkù wọ́n ní kò tọ́ súnà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kọ̀ wá ní jẹ́ ti ẹni tó ní ẹni ó fún ni nílégbé kò ní jẹ́ ti tiẹ̀ lẹ́yìn ìgbà tí ọba kùtà lópin ìgbà tí òfin rọ̀ mọ́ ikú rẹ̀ ṣùgbọ́n àwọn míì ní ti tiẹ̀ náà ni àti àwọn ọmọ tí wọ́n dogun rẹ̀ bẹ̀tí tó dáa jù ni pé kọ́ wà sátẹ̀ ẹni pé ká specify torí pé fúnfún yẹn ní nǹkan lò òun náà gẹ́gẹ́ bí ọjà títà ni káyà yẹn ní nǹkan gẹ́gẹ́ bí ọjà títà lòun náà àbí ká gba háyà nǹkan gẹ́gẹ́ bí ọjà títà lòun náà aláti specify kí ni ohun tí a fẹ́ ṣe torí kí wàhálà ọba lè má ṣẹlẹ̀ so ìdínú tó fi máa specify pé títí àsìkò báyìí lásìkò náà bá wá tó ó lè tún fi kún mọ́nà nígbà tí èsì kọ́ fẹ́ bùn kọ́ fẹ́ yá ni so kò sí tí aburú nínú káyà yẹn ní nǹkan kò sáburú nínú káyà yẹn ní nǹkan kò lágbára àti gun ó lè fún lásìkò báyìí lásìkò náà bá wá tó kó tó fi kún iṣẹ́ jọjọ pé sábà gbébẹ̀ máa gbébẹ̀ yẹn ọ̀pọ̀ ọgbà fìtínà ní máa dálẹ̀ torí pé ara ó ti ní wípé ẹni òun fún ní ní gbé kò tètè kú ọ̀ sì sọ̀gbà tí ó kú ò aláṣìkí ní ọ́n pé ọfẹ́ lò ó sì lè sọ fún un so it's better pay us thirty five times tí ó gbé ilé náà jà ọgbà wa. eléyìí náà kò wà sátìn tí ọba aráyè kọ́ tiẹ̀ ńkọ́ nígbà tí ọmọ bàtí ó kọ́ tiẹ̀ <laughs> òun náà kò wà specify. Allah alam. Nàrẹ́rù náà. ẹ̀kọ́ náà very very good question náà bẹ́ẹ̀ ni haram ni kéèyàn ló ń kẹ́ẹ̀dùn míì láì wáyé ọ̀dà lórí ẹ lọ́wọ́ ẹ̀ haram ni ṣùgbọ́n bí níbi àwọn àfáàní lópin ìgbà tí ìgbà ti ṣe wípé in tó ṣe sórí ìgànlẹ̀ yẹn yóò pa ohun tọ̀rọ̀ lára lópin ìgbà tó bá yẹ pé ẹyin ó ṣe nǹkan sára àgànlẹ̀ yìí ó ní bùkátà sí tí ó sì ní another option kọ́mọ̀ sọ pé dandan lá àfi kó mú kúrò torí pé kọ̀tọ̀rọ̀ ìyọ̀dá ó ṣe àìsíṣe torí pé kò sọ̀rọ̀ ìyọ̀dá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá fi wá ṣe tẹ̀yẹn kó ń tọ̀hún kó mú sùúrù kó má rí pé kó gbé kúrò lọ́pọ̀ lópin ìgbà tí májẹ̀mú tá kà sílẹ̀ yìí èyí ni pé kò ní pa ìgànnà náà lára ẹni tí ó sì lò ó ní bùkátà sí ni necessity torí èyí tí èsè necessity ni èyí tí option bá wà tí ó ní other option láti lo kíní yẹn àyàfi kó lò yẹn kò sàbùrù yẹn ṣùgbọ́n tí ó bá ní tí option míì bá wá wà yóò ní gbé pòǹbí àyè wà kó lè lò ń bẹ̀ níbò míì kò sàbùrù nù yẹn tí ó bá ti pa ìgbẹ̀lẹ́ láyọ̀ ní àá ah, o ò lè lò ó torí pé tó bá ṣe báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí ìgànnà yìí tí ó kò sàbùrù yẹn.

wẹ́n alákùlì hàn ọ̀rọ̀ àwọn olù àwọn olùmọ̀ ó pín sí méjì lórí yẹn mo pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ogún tí yóò jogún àbí kò ní í jogún àwọn afáà mi sọ pé yóò jogún torí pé ó ti ṣe nìka ò pẹ̀lú ẹ̀ kódà bí ìbá tí ì súnmọ́ ó ti ṣe nìka pẹ̀lú ẹ̀ ó ti di ìyàwó ẹ̀ yóò jogún àwọn afáà mi sì ní kò lè jogún torí pé ìdí tí ò lè jogún ni pé. kò ní ṣe ìdà ìdà wàfáàtì kò ní ṣe torí pé aftafunla afran òun náà yóò ṣe ìdà torí pé ìdà yẹn kì í ṣe bọ́yá àbí lóyún so tí ẹ ti di pé èyí tá a máa wò pé bọ́yá ó ni kò ní í ṣe pọ̀pọ̀ papọ̀ mọ́ yẹn so òun náà ṣe ìdà ìdà ẹni tí ọkọ rẹ̀ kú yóò sì so àwọn sì ni rárá. kò ní jogún wallahu a'lam ṣùgbọ́n àlàyé rẹ̀ ó tó wá ní ntí báàbí tá a máa wọ̀ níwájú láìpẹ́ torí pé àti fẹ́ dé ọ̀rọ̀ ogún jíjẹ inshallah ta'ala a sì gbádùn rẹ̀ torí pé it's a very uh, mean, topic tó dùn ni a tún mú blackboard wá tá a ṣe mathematics ìgbà náà ní ma àfa tó bá good in mathematics inshallah so ẹ jẹ́ ká ra ní sùúrù insha allah ta'ala na sáwàlì sáwàlì sọ̀rọ̀ ẹ̀ nípa ọ̀rọ̀ oṣù bíi tí ẹ̀ tí ẹ̀ sàlàyé èèyàn tí yóò rà lẹ̀ tàbí wọ́n fẹ́ rà lẹ̀ wọ́n sọ fún kúkè ojú títì níbí àgbà tí wọ́n abẹ́bẹ̀rẹ̀ sí ní kọ́lé a community wa tàbí àdìgòkè rọ ibi ẹ̀ ókè ó sàlàyé fún pé kò sí títì mẹ́ gbàdá abẹ́bẹ̀rẹ̀ sí ní kọ́lé a community wa ti rọ títì wà ní ibi àtàbátì bẹ́ẹ̀ yọ títì òun yóò rí ju pọ́ṣọ̀ tó lágbára ní orí ilẹ̀ rẹ̀ àná àwọn tó ní tó ń talẹ̀ àwọn nírọ̀ o àwọn ti talẹ̀ àwọn ti lọ́wọ́ àwọn òrìṣà owó padà òun náà ti sọ òun náà ti pé nkútu ilẹ̀ ara ilẹ̀ òun ni tó ọjọ́ di ẹjọ́ kọ kí ni nǹkan tí òun lè ṣe pẹ̀lú péye òun nǹkan tó ti pẹ̀lẹ́ ní o ti kọ́ títí ń bọ̀ báyìí ẹ̀wọ̀n abẹ́ ti kúrò sí ọ̀hún òun ń dàgbọ̀n problem mushkila ni wẹ́n mo rò pé ibi tí ó dáa tí ó gbé lọ náà ló ti gbé lọ kóòtù àwọn ni wọ́n yànjú ẹ̀ torí pé n tó dáa jù náà ni pé lópin ìgbà tí ó bá ti dín lórí tọ́ra ó di dandan káwọn ń tọ̀ wọ́n dá owó rẹ̀ padà fún torí pé kì í ṣe ń tọ́ra nìyẹn so ilẹ̀ tó jẹ́ yẹn ẹ̀bi rẹ̀ kọ́ ẹ̀bi àwọn tó talẹ̀ fún ni àwọn ni wọ́n wà in good position láti mọ̀ pé ọ̀nà ni ṣùgbọ́n in tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣe torí pé wọ́n mọ̀ pé táwọn bá tó bá di ọ̀ràn kò sí tí wọ́n ṣe fáwọn nínú wọ́n fi ń ṣe tí wọ́n mọ̀ mọ̀ ṣe ni so kìíní yẹn tó dáa náà ni kó lọ sí court court ọ̀wà yẹn ju ẹ̀ torí pé kò sí nǹkan míì táwọn náà fẹ́ ṣe tó bá yẹ pé wọ́n ṣe òdodo ni wọ́n lè fún wọn dáa ntí ó dínkù nínú rẹ̀ fún àbí ọ̀rọ̀ kan nílẹ̀ lómi. الله أعلم. السلام عليكم ورحمة الله وبركاته